yà ẹ kalẹ̀ níbi gbogbo tí ẹ bá ti lóore ọ̀fẹ́ àǹtí àǹfààní láti máa wò mí àti láti máa gbọ́ mi kétékété lágbára lọ́wọ́ ọlọ́run ojú tẹ́ fi ń wò mí kò ní fọ́ o bẹ́ẹ̀ etí dẹ́ẹ̀dẹ̀ fi ń wò mí kò ní di àlùbáríkà àwọn tí olódùmarè tó kó lé ayé lé lọ́wọ́ ìbẹ̀yìn alùlámọ́hù warasatul anbiya'i ẹ̀yin tẹ́ hàn àti ẹ̀yin tó pamọ́ nínú wàlíyé ọlọ́run pátápátá mo kí yín o mẹ́kẹ́yìn ọ̀lẹ́sìn kan ẹ̀sìn kẹ̀yìn ẹlẹ́sìn kan àbáláyé mu ni èwe a máa jẹ́ egbò a máa jẹ́ o ẹ̀ ní ṣe wéjá bẹ́ẹ̀ lẹ̀ ní ṣe gbò wá mo kẹ́yìn ìyá mi ẹ̀yin bàbá mi náà nínú ìlànà kìrìsìtẹ́nì mo kí yín o mo wá kí gbogbo ẹ̀dá tọ́lọ́run olódùmarè tó dá pátápátá iṣóbìnrin iṣọkùnrin iṣọmọdé ìṣàgbàlagbà mo kí gbogbo yín o pé ẹ kú àṣálẹ́ adẹ̀kùṣẹ́ látàárọ̀ àkùkí ó lè dáa lágbára lọ́wọ́ lọ iṣẹ́ wa ò ní dìṣẹ́ mọ́ gbogbo wa lọ́wọ́ lílọ bíbọ̀ wa kò ní báráyé nú àlùbáríkà àwọn tí ọlọ́run ọba tó dalẹ̀ ayé fún tó kólé ayé lé lọ́wọ́ mo kí kábíyèsí ọ̀nìrìṣà àrólé odò àjẹgbẹ̀nẹ̀bí àti àkọ́ aláṣọ ọ̀là àlà funfun gbọ̀ jájá àfẹ̀bí dé ọ̀tẹ̀ jẹlẹ̀ kábíyèsí o ọba Babátúndé ẹni ìtàn Adéyẹyè Ògúnwùsì mo fi kábíyèsí ọba Babátúndé Adéyẹyè Ògúnwùsì mo fi kí Olúbàdàn lẹ̀ Ìbàdàn bàbá tèmi ọba Dr. Mahood ìṣọ̀lá ọlálékan balógun alíokùn mádé the second mo wá fi wọ́n mo fi kí gbogbo ládéládé lóyè lóyè pátápátá pé lágbára lọ́wọ́ ọlọ́run ẹ̀sìn ọba àjẹkùpẹ́ o abẹ́rẹ́ àjẹjẹjẹjẹjẹjẹjẹ àdòkìnní lágbára lọ́wọ́ ọlọ́run ọba mo wá kí bàbá mi àdìsá ọmọ adéyẹmọ àkókò gàgàrà tó gorí àpáta lọ rèé létéńté ojú tó lé ojú tó ko olówó orí ọkọ tóyọ̀sí ọkọ adérọ́pò bàbá michael bàbá yọ̀mídé bàbá ronaldo bàbá àṣàbí bàbá dámilọ́lá ẹ lágbára lọ́wọ́ ọlọ́run ẹ ní kàndàmú nú ayé àlùbáríkà àwọn tí ọlọ́run ọba àlá tó kórè ayé lé lọ́wọ́ nítorí jẹ́ nítorí ẹ̀ jáde ò pọ̀ ò pọ̀ rárá hmm, mo kàn wá láti preach ìfẹ́ ìfẹ́ láàrin ara wa pàápàá jùlọ ẹ̀yin tẹ́ ẹ agitators nínú Yorùbá Nation pátápátá ẹ̀yin tá a ti jọ ń ṣe bọ̀ tipẹ́tipẹ́ mo fi àkókò yìí láti sọ wípé mi ò lólódì kọ̀ọ̀kan o mi ò bá ẹnì kọ̀ọ̀kan jà hmm, lágbára lọ́wọ́ Ọlọ́run ìfẹ́ tó ti ń jọba tipẹ́ tipẹ́ tipẹ́ tipẹ́ láàrin gbogbo wa iná ni ó tó bọ̀ mọ́ jọba lọ mo wá fàsìkò yìí mo fi ń bẹ gbogbo yín pàápàá jùlọ ẹni tínú bá ń bí nínú agitators nínú sọ̀rọ̀sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Yorùbá Nation pé ẹ dákun ẹ jèbùrẹ́ awolùgbẹ́bẹ̀ ẹ jẹ́ kí egbe kóregbé ẹ jẹ́ kégbè kóregbè ẹ jẹ́ kí gbogbo wa ọjọ́ máa fi ìfẹ́ lò láàrin ara wa kò sí bá a ṣe fẹ́ rìn torí kì í mì ọmọdé sì rèé wọ́n ní òlé ìmẹ̀kọ́ jẹ kó má ra ní ahọ́n tẹ́ bá ń bá mi jà ìjà ìfẹ́ náà ni bẹ́ẹ̀ bá ń sọ̀rọ̀ lọ́tòlósì tẹ́ ń jùkọ̀ ọ̀rọ̀ lù ìjà ìfẹ́ náà ni mo wá ń bẹ̀ yín pẹ̀lú orúkọ ọlọ́run wípé níwọ̀n bá àgbà tá a ti jọ ṣe tí ò sí aburú láàrin ara wa mo wá bẹ̀ yín náà ni pé ẹ jẹ́ á gbàgbé gbogbo ohun tó ti ṣẹlẹ̀ gbogbo agitators pátápátá láti ibi tó ti bẹ̀rẹ̀ lórí ibi tó dé báyìí báyìí báyìí atẹ́ni tí ó tún máa jáde láti máa sọ̀rọ̀ lórí àti gba ìran Yorùbá àti tún ilẹ̀ Yorùbá ṣe àti mú Yorùbá kúrò lóko ẹrú lágbára lọ́wọ́ Ọlọ́run mo Ọlọ́run ò ní dààmú ẹnìkọ̀ọ̀kan ọlọ́run ò ní kò ní fún gbogbo wa kò ní da èrè ìtìjú kò ní dá fún wa lágbára lọ́wọ́ gbogbo ń tá a ṣe pátápátá ọlọ́run yóò gba ọwọ́ gbogbo wa yóò gba ẹnu gbogbo wa yóò fi mú un tó wù wá tá a fẹ́ kó ṣe yóò fi jẹ́ kó ṣe mo bẹ̀ yín o lẹ́ẹ̀kan sí i mo wá fàsìkò yìí náà mo tó bẹ̀ gbogbo ọmọ Yorùbá pátá nílé lóko àti lẹ́yìn odi tínú sì ń bí àtẹ̀yẹ tẹ́ ẹ̀ bínú mọ́ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ náà lórí pẹ́ nífẹ̀ẹ́ mi náà ni orí ìfẹ́ náà ni gbogbo ẹ̀ dálé kò dá lórí nǹkan méjì orí ìfẹ́ ni gbogbo ẹ̀ dálé ìjà ìfẹ́ lẹ̀ ń bá mi ń jà ẹ̀ ń bínú sí mi torí ìfẹ́ tẹ́ ẹ ní ni èmi náà wá ń yìí sọ fún yín wípé ẹ dákun ẹ bínú ẹ jẹ́ àjà ìfẹ́ ló fi dálẹ̀ ìfẹ́ ẹ jẹ́ ká lo ìmọ̀ ṣọ̀kan ká lo ìfẹ́ láàrin ara wa ká gbàgbé gbogbo dúkùú ká gbàgbé kèéta ká mọ́ ṣàbòsí láàrin ara wa mò ń bẹ̀ yín ni ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ jẹ́ àlòfẹ́ lágbára lọ́wọ́ ọlọ́run akitiyan wa kò ní já sófo o gbogbo ìgbìyànjú wa ìlàkàkà wa láti débi tá a fẹ́ dé ọlọ́run o ìwọ nìkan náà ló lè gbé adébẹ̀ ìwọ nìkan náà ló lè mú arìnrìn àjò yìí ilẹ̀ yorùbá ọlọ́run ò ní jẹ́ kó dàrú ilẹ̀ yorùbá ọlọ́run ò ní jẹ́ kó bàjẹ́ ilẹ̀ yorùbá eh, ọlọ́run ó tún bọ̀ bá wa tò ó tá a fi gún régé hmm, mo kí bàbá mi àdìsá ọmọ adéyẹmọ àkọ́kọ́ gàgàrà tó gorí àpáta tó lọ rèé létéńté bàbá mo kí yín púpọ̀ púpọ̀ púpọ̀ púpọ̀ pé ẹ ṣé o ẹ kú kó lè dáa hmm, ẹ kú kó lè dáa gẹ́gẹ́ mo sọ síwájú ẹ jèrè àwọn ọmọ yín o ẹ jèrè àwọn ọmọ yín ìyá tó sì lọ ọlọ́run ó dẹlẹ̀ fún ìyá lágbára lọ́wọ́ ọlọ́run ọ̀rọ̀ ọmọ ni ló pàyà hmm, ọlọ́run wàá ṣekú nísinmi fún ìyá ìyá ò rí ojú rere ọlọ́run ọba àlá àgbàdo bàbá ẹ ṣé o mo dúpẹ́ o mo dúpẹ́ lọ́wọ́ yín ọpẹ́ olóore àdáàdá tán hmm, mo dúpẹ́ gẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin Yorùbá Nation agitators tẹ́ ẹ pè mí lọ́lọ́kan ọ̀jọ̀kan tẹ́ ẹ bá mi sọ èyí tó ń jòótọ́ ọ̀rọ̀ pé ìjà afẹ́ là ń bára wa jà èmi gẹ́mọ̀ fúnra mi pé ìjà ìfẹ́ ni mo dúpẹ́ lọ́wọ́ ẹni ó bú mi mo dúpẹ́ lọ́wọ́ ẹni tí ò bú mi mo dúpẹ́ lọ́wọ́ ẹni tí ń fìfẹ́ hàn mí nígbà gbogbo ọpẹ́ mi ràbàndẹ̀ ràbàndẹ̀ sọ́dọ̀ Lady K àti ẹ̀gbọ́n mi dáadáa Wisdom Àkànbí ẹ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run ẹ̀ ní mọ̀dàmú o mo wá fi àwọn méjèèjì yẹn àti bàbá Èkìtì mo fi kí gbogbo agitators pátápátá mo fi kí gbogbo wa pátápátá pé ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ má bínú mọ́ ẹ jẹ́ á dáríjẹra wa lọ́nà yòówù tá a bá àti gbà láti ṣera wa kò sí bá a ṣe fẹ́ ṣe láàrin ara wa ju pé ká lo ìfẹ́ lọ ìfẹ́ lọ́lọ́wọ́ bá fi lè ló fi dálé ayé ìfẹ́ nínú ìfẹ́ la lè ṣe ohun gbogbo nínú ìfẹ́ la lè achieve anything tá a bá fẹ́ achieve kò sí ní téèyàn máa ń rí ṣe èèyàn ò lè rí nǹkan kan ṣe nínú disunity nínú ká pín yẹlẹyẹlẹ a lè rí nǹkan kan ṣe àfi ká ṣe kíni àfi kí gbogbo wa ká fi ọwọ́ sowọ́pọ̀ nínú ìfẹ́ àti ìṣọ̀kan tó dúró ṣinṣinṣin láti rí i pé kíni láti rí i pé a fún ara wa ká sì máa dáríji ẹni tó bá ṣẹ̀ wá gẹ́gẹ́ bí ọ̀rọ̀ bíbélì bàbá wa tí ń bẹ ní ọ̀run ká bọ̀wọ̀ fún orúkọ rẹ tí ìjọba rẹ dé ìfẹ́ tìẹ ni kí a ṣe ní ayé bí wọ́n ti ń ṣe ní ọ̀run dárí ẹ̀ṣẹ̀ wa jì wá bá a ṣe ń dáríji àwọn tó ṣẹ̀ wá má fà wá sínú ìdánwò <laughs> gbà wá lọ́wọ́ bìlísì torí ìjọba ń tiẹ̀ agbára ń tiẹ̀ ògo ń tiẹ̀ láyéláyé àmì torí náà ńkọ́ mo fi bẹ̀yìn pé ẹ dákun ẹ má bínú mọ́ ẹ o ọmọdé ò lè mẹ́kọ́ jẹ kó má ra mo fi àtẹ̀gbọ́n mi wisdom mo fi bẹ gbogbo ẹ̀yin agitators pátápátá pátá pé ẹ dákun ẹ má bínú mo wá folóyè Sunday Àdìsá ọmọ Adéyẹmọ mo fi bẹ gbogbo ẹ̀yin Yorùbá pátápátá nílé lóko lẹ́yìn odi pé ẹ má bínú o ẹ ṣe kí ni ẹ jèbùrẹ́ àwọn olùgbẹ̀bẹ̀ kò sẹ́ni tá máa bí tí ò ní rí wí kò sẹ́ni tá sì wá ní òròjọ́ tí ò ní ràwíjàre torí náà ńkọ́ ẹ dákun ẹ jẹ́ á gbàgbé ní tó ti lọ ká sì ríra wa pẹ̀lú ìṣọ̀kan àti ìfẹ́ kájọ máa fi bára wa lò gẹ́gẹ́ bá a ti ṣe ń ṣe tipẹ́tipẹ́ bọ̀ hmm, mo dúpẹ́ lọ́wọ́ yín lágbára lọ́wọ́ ọlọ́run gbogbo wa pátápátá àní róńgbé sọnù bí ò ṣe bí ọmọ ilé ò ní lé wa ọ̀nà ò ní nà wá àní rí dààmú lágbára lọ́wọ́ ọlọ́run àní tó kó òròkò tó so gbogbo tá a bá dáwọ́lé báyìí yọ́ọ́ mọ̀ ju ṣe ni àlùbáríkà àwọn tọ́lọ ń kólé ayé lé lọ́wọ́ gbogbo ọmọ Yorùbá ti ń bẹ lókè òkun pátápátá wọn à ní rùkú ẹnìkọ̀ọ̀kan wálé lágbára lọ́wọ́ Ọlọ́run ẹ̀yìn gbégbé báyìí kì í gbé sóko ẹ ṣòwò ẹ jèrè ẹ wàá jèrè ẹ fèrè mùkọ lágbára lọ́wọ́ Ọlọ́run mo dúpẹ́ o mo dúpẹ́ pé òkun àtọ̀sà àtàwọn odò wẹ́wẹ́wẹ́ ẹ̀yin ìyá mi bàbá mi tẹ́ put call through to me láti sọ pé omíyalé báyìí kà sá báyìí kà wòdìyè mo wá bẹ̀ yín lẹ́ẹ̀kan sí ẹ má bínú I hereby tender my unreserved apology to you all once again pé I am highly sorry in any way in no matter the situation in ìbò mọ́tò emergency ìbò sọ ọ̀nà yóò wù tí n bá àti gbà láti ṣẹ̀yìn lọ́nà kan àbí kejì ẹ ṣe kíni ẹ dáríjì mi èmi ẹ̀yin ni ti mí ẹ̀yin ni tèmi èmi náà ni ti yín nígbà gbogbo agbára lọ́wọ́ ọlọ́run ẹnìkan ò ní sọnù fẹ́nìkan gbogbo ẹ̀yin agitators pátápátá mo fàsìkò yí bẹ̀yìn lẹ́ẹ̀kan sí pé ẹ má bínú ẹ wo èbùrẹ́rẹ́ o àwọn olùgbẹ̀bẹ̀ ẹ jèbùrẹ́ àwọn gbogbo ẹni tí inú ń gbé pátá pátá ẹ fọwọ́wọ́nú kí kẹ́ ẹ má bínú mọ́ mo bẹ̀yìn ẹ ṣé o ń máa fèyí ṣe lọ èmi lọ́mọ ìbàdàn lé olúyọ̀lé ìlú ògúnmọ́lá alódògbò kẹrí lójú ogun ọ̀bọ̀sọ̀kòtò kẹ̀m̀bẹ̀rẹ̀ bíi ìjà èmi lọ́ máa gbọ́ kẹ́kẹ́ ogun mọ́sàn án máa gbọ́ yàyà mọ́yà ẹ wo ẹ má jẹ́ ń kira mi jù báyìí lọ ó dàbọ̀.